أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفي بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته A dá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ àtìgẹ ọlọ́run kó máa bá ànábì àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo wa náà tí à ń tẹ̀lé lánàá wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa ṣáájú nínú àtìlẹ́yìn Ramadan kó gba àwọn ìjọsìn wa kó forí ẹ̀ṣẹ̀ jìn wa kó tún wa ṣe láwọn ibi tí a bá kù sí kó dẹ̀ sí wa lẹ́ni tí ọ̀kan ọ̀rẹ́ sínú àlìjánná Firdaus ẹ̀yẹ́dúsìn ọlọ́run eléyìí ni fíkìw Ramadan part eleven gbígbàgbọ́ yàwẹ̀ Ramadan apá kọkànlá pẹ̀lú yọ̀ǹda ọlọ́run afẹ́ sọmaláìsì àwọn nǹkan bíi mẹ́ta tó kù nínú tá a fẹ́ focus tọrọrọ Ramadan kọjá téèyàn lè lọ ẹ́písòdù ogún ọgbọ̀n fún nítawọn afa wa ṣàlàyé tó pọ̀ ni ṣùgbọ́n àwọn kókó kókó tá a rò pọ̀ yẹ ká mọ̀ táwẹ̀ wa ò fi nítumọ̀ òun làwọn kókó tá a focus kọlọ́n kó gbàlẹ́ wísìn lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa kó jẹ́ àjọsọ̀rẹ́dẹ́ láyé àtijọ́ ọ̀gbẹ́ǹde alkiyama ẹ̀yẹn rúṣin ọlọ́run okùn kan mẹ́ta péré tá a fẹ́ sáré yanjú ní ẹpísódù méjì ẹpísódù eleven part eleven lélẹ́yìí àti part eleven àti part twelve a fẹ́ summarize nǹkan mẹ́ta ọ̀rọ̀ lailatul qadir a fẹ́ yanjú ẹ̀ ọ̀rọ̀ itikaf a fẹ́ yanjú ẹ̀ ọ̀rọ̀ zakatul fitr àti ntọ́jọmọ́ ọ̀rọ̀ idul fitr ó ti ń lọ bí nǹkan mẹ́rin báwọn ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ àǹfààní nínú mùdùnmùdùn mùdùnmùdùn Ramadan tọ́ba pé nǹkan mùdùnmùdùn yóò ti yẹ tó bá gbọ́ Yorùbá dáadáa téèyàn tó ẹ pé tó bá bọ́ fún bí ìgbà tí ọ̀gbádùn ni àáfàá bí ìgbà téèyàn ń jẹ ẹ̀dọ̀ ẹran bí ìgbà téèyàn ń jẹ òkè kéwù nínú ẹran àáfàá ní Laylatul Qadr òru kan bẹ nínú Ramadan òru yìí a máa wà ní a ṣe wàhálà ni ẹni tọ́lọ̀ ń bá ní òsè kòǹgẹ́ òru yìí ah congratulations ó tó ká máa kí ju ẹni tó win ní àwọ́ọ̀dù one billion naira lọ ọlọ́run jẹ́ àṣẹ kòǹgẹ́ òru yìí òru yìí lọ́lọ́run ọba fún lódìdí ó kọ nínú kùránì odidi súrà kan súrọ́tul kọ́dìr tọ́lọ́ ní iná anzanahu fi laylatil kọ́dìr a sọ àlùkùránì kalẹ̀ lóru abiyì òru agbára òru àyànmọ́ òru àtúnyàn wà máa dẹ̀ rán kàmá Laylatul Qadr kí ni ó jẹ́ kí wà nábì ọmọ pàtàkì òru yìí ọlọ́run ní Laylatul min àtànàbí gbogbo ayé ẹ lọ ọmọ kóru ẹyọ kan yìí ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ ẹgbẹ̀rún oṣù sì over eighty years òun ni jẹ̀mọ́ tó bá rí bẹ́ẹ̀ ọlọ́ọ̀ni nínú òru ẹyọ kan yìí tànà zàlúlímọ̀ wà بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر ọlọ́run ni ẹ lọ gbọ́ yé o àwọn màláíkà ọlọ́run wọ́n máa sọ̀kalẹ̀ láti sánmà wàrúùrù ọ̀gá àwọn tí ń ṣe jìbìrìlù náà sọ̀kalẹ̀ sotiye bí ìdílé rọ́bì pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ ọlọ́run wọn ni o wọ́n sì máa ṣiṣẹ́ lórí gbogbo rí. wọ́n máa yí kádàrá kó wọ́n máa yí nǹkan kó Hmm? àlàáfíà ni fún yín o títí àlùfájàre ó fi yọ àáfàá ní tá a bá lọ wo òru yìí òun lọ́lọ́run tó ń sọ nínú alukur'an tá a bá lọ wo sórọ́tù dukhan àyà kẹta sí kẹrin tọ́lọ́run ọba sọ pé inna anzalnahu fi laylatin mubaraka òun náà tún ni láìlà tó ń mọ̀bàràkà tó ń òru àlùbáríkà lóru àlùbáríkà òru àwọn ọlọ́run kìlọ̀ fẹ́yìn èèyàn o fi ààyù fọ̀rọ̀kù kúlù amúrí yìí ni a máa yí gbogbo àlámọ̀rí ipò látọ̀dọ̀ àwọn ọlọ́run sí ni ẹ̀yin ẹrú sí ọlọ́run tó bá wá rí bẹ́ẹ̀ ó yẹ ká mọ àwọn nǹkan kọ̀ọ̀kan nípa òru abiyì yìí fi wá ṣe kòǹgẹ́ dáadáa lórí rẹ̀ àáfàá ní gangan àti kọ́rí pàtàkì òru yẹn òru yẹn lóore ju ẹgbẹ̀rún oṣù lọ òru yẹn làwọn màlẹ́kà máa ń sọ̀kalẹ̀ àtọ̀gá gbogbo màlẹ́kà jìbìrì ìlú òru yẹn ni wọ́n máa ń yí gbogbo àlámọ̀ rí ipò tọ́jẹ́ pé n tó ti wà nù kádàrá ẹ̀kọ́ lórí ibu ni yóò do lórí ire ẹ tó jẹ́ kó lórí ire tẹ́lẹ̀ wọ́n bá ní kó do lórí ibu ọlọ́mọ ti wà bẹ́ẹ̀ ẹ tó ti lálàáfíà tẹ́lẹ̀ yóò bá da yóò bá bó o lòru yìí ò ṣe ní bọ́ fún wa orí náà tó lánàá bí àsálà ń sọ nípa ẹnu àdìsí àbú rẹ́rà pé máa ń kọ́ ọmọ láìláta kọ́dírì ìmọ̀ náà ń ẹni tó bẹ́ẹ̀ lè gbìyànjú tó ń ṣe náà fìlà kọ́ ọmọ tọ́ra ń bọ̀ wá síbi àwọn bídáàrú láìláta kọ́dírì àwọn àdádálẹ̀ tàdálẹ̀ ń lù tí wọ́n ń bì òru yìí lánàá bí lẹ́ńtọ́ bẹ́ẹ̀ lè gbìyànjú tó ṣe náà fìlà tó dìde dúró tọ́pẹ́ kánrin kése tó bọ́ lọ́n sọ̀rọ̀ tó ti yé kìí ṣe tó ń dá wákà tó lọ tẹ iv kìí ṣe tó pa àwọn èèyàn jọ tó ń facebook ẹ̀ live tó fi ń gbowó lọ́wọ́ àwọn èèyàn òru ìjọsìn ni laylatul tá a máa ń rawọ́ ra sẹ̀sọ́ ọlọ́run ni òru tá a máa ń ni téèyàn ọ̀tàn sọ́dọ̀ ọmọ tọrọ àforíjì ni àlàó gbà bá débẹ̀ láìpẹ́ yìí kèé ṣe tá tá a máa gbowó lọ́wọ́ wọn tá a yan alága àdúró tá a yan alága àbẹ̀rẹ̀ tá a yan chief lecturer tá a yan tí ó ka Kùránì bẹ̀rẹ̀ tá a yan tí ó ka mọ́díwù kèé sí olùlà látò lè kọ́dírì nìyẹn. anábì ni máa ń kọ́ ọmọ lẹ́yìn látàlẹ̀ kọ́dírì ẹ ń bá dúró lórí látò lè kọ́dírì yẹn tó ṣe náà fìlà fọlọ́n tó bọ́lọ́n sọ̀rọ̀ gidi ìmáànà látara àgbàgbọ́ òdodo tó jiná wàtí sáàbà lẹ́ni tó ń rankan pé kọ̀sẹ́ni tó lè yí kádàrá padà àfọlọ́n kọ̀sẹ́ni tó lè san òun lẹ́sàn àfọlọ́n gúnfèrè ọ̀làwò máa takọ dámà mi zambi wọ́n dẹ̀ forí ẹ̀ṣẹ̀ tó ń tàn ti ṣẹ̀ ṣáájú wọn ò forí ẹ̀jìn àdìsí ìmáàmù wa Bukhari àti Muslim ni ọlọ́jẹ́ wọn ò forí ẹ̀ṣẹ̀ tiwa náà jẹ́ kí wọn ò forí ẹ̀jìn wa o. àáfàá ní òru yìí òun ni àtẹ̀kìdírù sanawi wàhùn àtẹ̀kìdírù lè khas péèyàn pé bùbù kádàrà lọ́dọọdún làlátúlù kọ́dírì ni máa ṣẹlẹ̀ sótìyẹ́ bá òun sì ní special yíyí kádàrà padà sótìyẹ́ bá ní ìsìn mùsùlùmí ò gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú òru yìí rárá ọwọ́ akú aishu leila ten yíyà òru wo wà ní Lailatul Qadr bó o láàṣẹ mọ òru yìí gangan àáfàá nínú tí ọlọ́run ọba àlékè ọlá tó fi pamọ́ hatta linabi yìí sallallahu alaihi wasallam kódà tọ́lọ́run ọba àlékè ọlá tí ọjà nàbí rẹ̀ gan-an mọ̀ ọ́n òun ní Lailatul Qadr kò sáàfà àtẹnu ẹ̀ gbà pé èmi mọ̀ òru tí máa jẹ́ ìgbìyànjú ni akẹ̀wò àwọn ẹ̀rí tó wáyé àwárò pé ó lè rí báyìí ẹ tún wá báyìí ẹ jẹ́ àtúnṣe báyìí jàmọ́ tó yé ilé òfàtọ́ jẹ́ pé àáfàá wa alhafiz ibn hajar alakọ̀lá nínú fatihul bari wọn tó ti yé bá ní ìsìn wọn láwọn onímọ̀ ẹnu wọn ò kò wọ́n yapa ẹnu. E lórí pé ìgbà gan láìláàtú lè kọ́ dírí ọ̀jẹ̀ gan bó o láàṣẹ máa mọ̀ gbàtọ̀ jẹ gan ní ìkìtì láàfàn kẹsì rọ̀ ìyapọ̀ ẹnu tó pọ̀ rẹpẹrẹ ni o tọ́jẹ́ pé ńgbà tá a wá rò pé ọ̀rọ̀ gan ọ ń lọ bí àrùbá ọ lọ bí ọ̀rọ̀ fọ́ọ̀tì pé a lè wá a tún lè wá báyìí ó dọ̀rọ̀ ni ó tún jẹ́ òru ni òru báyìí ni òru báyìí láti mọ̀ ọ̀rọ̀ kẹẹ̀ẹ́dógún ọ̀rọ̀ twenty ọ̀rọ̀ thirty nine tó fi lọ bí ọ̀rọ̀ forty ṣùgbọ́n gbogbo àwọn ọ̀rọ̀ ire àwọn àáfàá láàlẹ́ summarize ẹ̀ bí mo ṣe fẹ́ mú wáyé èyí ò ní ò ní fún wa ní problem ẹ ń bá fẹ́ ṣe kò ń gé òru yìí ẹjẹ́ á gbọ́ summary yìí táwọn àfẹ́ẹ̀sìn tí wọ́n ti ṣe wọ́n ní alákọ̀ọ́kọ́ ni pé kákọ́ gbà pé fìlà áṣírí là àwáhír min ṣáàrì Ramadan kọ̀kọ́ rújú pé òru mẹ́wàá tọ́kàn yẹn ni kìí ṣe ọ̀sán mẹ́wàá tọ́ra àtúnrí èmi rí nìbàdàn wambi tí wọ́n kéde ẹ̀ lórí rédíò nígbà tán rí páwọn èèyàn lọ prógáàmù òru mọ́ wọ́n wá ṣe làìlátùlì kọ́dírì <laughs> àwa máa ń pè ní làìlátùlì kówó mi fáwọn tí wọ́n fi ń kó owó jọ tí wọ́n wà áfà káwọn èèyàn ó ṣe kòǹgé òru owó táwọn fẹ́ gbà lọ́wọ́ wọn lọ pàtàkì wọ́n fi làìlátùlì kọ́dírì ibi tán ti ṣe ń bàdàn àmọ́ níbi tó nítumọ̀ ni wọ́n tún kéde ẹ̀ lórí rédíò pé káwọn èèyàn wá o nígbà wọ́n rí pé wọn ò ní wá lóru nígbà tọ́rọ̀ insecurity lágbára náà lù tí kálukú ọ̀fẹ́ lọ òru mọ́ wọ́n wá filẹ̀ látúlẹ̀ kọ́dírì sọ́sàn àgbọ̀ ìgbà wo nàhárù so a mọ̀ pé irú àwọn tó rí bá wọ́n wá o àáfàá àáfàá ló ti ṣe kòńgẹ́ rẹ̀ ìjọ torí ọjẹ́ ìjọ tó ṣe kíni o torí ọjẹ́ ń ló ṣe wà nínú hadithi abu sa'id al-khudiri eléyìí tí mọ̀ọ́mù wa bukhari àti muslim gbà wá wọn lánàá bíi ní fabi tẹ̀húhá fìlàṣírí làwọn àkè ẹ wá láyélátùl kọ́dírì yìí o ẹ wá síbi òru mẹ́wàá tó sọmarí one sọmarí two òun ni ká wá láyélátùl kọ́dírì yìí jàmọ́ à ń fún wa ní fọ́múlà ni fi àwòtáre la aṣọ́rẹ̀ la wáhìr akid àwọn àáfàá ní òru mẹ́wàá tọ́kàn ìyẹn ká wá wo àwọn òru tí èéjì ò lè pín àwọn òru tí èéjì ò lè pín àwọn odd nights sótìyé nínú òru yẹn wọ́n lóun ló tún súnmọ́ jù òru twenty one twenty three twenty five twenty seven twenty nine ka ṣe páwọn àáfàá awa tó sọ bẹ́ẹ̀ wọn èso ń fẹ́ ẹnu ọ̀rọ̀ ànábì sallallahu wasallam ni òun náà ni wọn tẹ̀lé wọn nípa anabi sallallahu laali wasallam nínú àdìmọ́ wa buhari gbà wá wa ta harraw laylatul qadr fil witri minal ashri ẹ wá laylatul qadr sí àwọn òru tí èéjì ò lè pín nínú òru mẹ́wàá ìyẹn di mélòó ó dọ̀rọ̀ méjì ọ̀rọ̀ wọn táwọn àáfàá tún sọ òun ni pé ọrọ kẹta nìyẹn sọmarị kẹta òun ni pé lálátù lè kọ́dìrì a jẹ jẹ́ láìlátù sáábẹ̀ wal ìṣeré wọ́n ní a máa jẹ́ òru twenty seven wọ́n ní ṣùgbọ́n kéde ni máa jẹ́ lọ́dọọdún ó máa ń jẹ́ lọ́pọ̀lọpọ̀ ọdún àwọn ànábì tó sọ bẹ́ẹ̀ náà wọ́n ṣe ẹyọ kan o àáfàá wa ò bá yùbọ̀nà kódà wọ́n wà náà àwọn àwọn tiẹ̀ tó fọlọ́n búra gan pé lọ́dún táwọn ń sọ yìí twenty seven ló jẹ́ torí páwọn àpẹẹrẹ tánà bíi láàmú rí wọ́n rí àáfàá ní bá tún wo eléyìí náà pé twenty seven ló jẹ́ ọ̀rọ̀ kan tó ní táwọn onímọ̀ tí wọ́n ṣe kíni o tí wọ́n sọ. àwọn mìíràn àwọn onímọ̀ ti sọ pé òru méje tó láti òru twenty three lọ òun ni ká wà sí. ṣé èyí tó wá rí ọ jẹ́ ń bẹ̀ àáfàá ní tí ó jẹ́ àṣẹ kòǹgé òru tí òfin ní bọ́mọ wa lọ́wọ́ òun ni pé òru mẹ́wẹ̀ẹ̀wá tó kàn ẹ jẹ́ ká sìn lọ́hùn níbẹ̀ ká dẹ̀ rí i pé à ń ṣe náà fìlà tó nítumọ̀ ká dẹ̀ rí i pé à ń tìlàwà tó nítumọ̀ à ń ka kùnúùtù tó nítumọ̀ à ìyẹn ló fà á tí ìyàwó Aisha ìyàwó anabi wa Muhammad sallallahu alayhi wa alayhi radiyallahu wa sallallahu ala nabiyyina Muhammad sallallahu alayhi wa sallam ìyàwó Aisha wa ń bi anabi wa wọ́n ní ìrè òjíṣẹ́ Ọlọ́run wọ́n sọ pé kúlìtù ya Rasulullah mo ní ìrè òjíṣẹ́ Ọlọ́run àròháyétà ìdá alimtu ayé aláìlá tẹlẹkọdẹ tọ́ba pé ọlọ́run ọba àlékè ọlá ó lọ fi mí ṣe kòǹgẹ́ rẹ̀ níbòmíì ń wà àfàkùtù ha fíìmù adìrò ìyá wa ni tí n bá lọ ṣe kòǹgẹ́ òru yìí àbọ̀lọ́run ní kí n lọ ọmọ òru yìí gan kí ni tí kí n máa ṣe ń bẹ̀ ànábì sọlọ́lá ó ní kúlí ìrẹ́ gbogbo àlìwú mọ̀ ẹ máa sọ pé ìwọ ọlọ́run ọba inaka afuwon tòhíbòl àfúwà fàáfùá ní àwọn àáfàá ni tó sápamọ́ sábẹ́ àdìsí àdìsí mọ́mù tìrìmẹ̀dì àti ibùdó máa jáni o wọ́n ní tànàbì tó kó sábẹ́ nǹkan yìí ìwọ ọlọ́run ọba alamojuku ni ọ ìwọ onífẹ̀ẹ́ kéèyàn ọmọ o wá sàmójúkú fún mi ìtumọ̀ ẹ̀ ni pé forí forí mi tọ́lọ́ bá ti lè forí gbogbo torí pọ́lọ́ ọba gọ̀fúrú rahim tọ́ba ti lè forí jọ ìkẹ́ ní ọ̀tẹ̀lẹ̀ kí á ní jẹ́kẹ̀ gbogbo tó ń fẹ́ dáadáa ọmọ wa ni Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni a máa tẹnu máa dúà yẹn àáfàá ní kí wàá ní àwọn àṣẹ tó yẹ kí àwọn mùsùlùmí wà lóru mẹ́wàá yìí tá a fi máa gbìyànjú àti ṣètò ọlọ́run torí àáfàá ní tá a bá lọ wò ó wọ́n ní pé kí ni hikima gan mali tù fi ìkìfà Laylatul Qadr wọ́n lọ́gbọ̀n ògan ní bẹ́ẹ̀ bí tọ́lọ́hùn tí a mọ òru yẹn gan wọ́n ní kíma ìkìfà ìyá liyajtahida ìdàlì muslimun fil ibada fi jami'i layalil ashr wọ́n ní kíma gan ni pọ́lọ́ bẹ́ẹ̀ kọjá kí gbogbo òru mẹ́wẹ̀ẹ́ wà ní káfíńsìn òun ni tọ́ba já ọkẹ́ ní ìsìn àṣẹ mọ àràfà ṣèbá àmọ́ àràfà àgbàwẹ̀ ọjọ́ àràfà àwọn alálàájì ọwọ́ àbẹ̀ àwọn àtàìsàn alálàájì àgbàwẹ̀ àjìlóru àbẹ̀ tọ́ba tó di pé fẹ́ wọ̀ àsìkò gbígbàdúrà ní kálukú wọ́n tún wà mọ́sálásí asas kárù àti làwọn àábẹ̀ lọ ọlọ́run ṣe jẹ́ ká mọjọ́ àràfà ọjọ́ kan tó fẹ́ ká fi gbà àwẹ̀ nu ká sì fi sin òun ọlọ́run káwọn aláàjì náà wà lókè àràfà ọlọ́run jẹ́ àmọ́ yun ṣùgbọ́n lẹ́yìn látù lè kọjú ọlọ́run ọba àmọ́ jẹ́ àmọ́ lìyẹ̀jì tẹ́ ìdàlẹ̀ alimuslimun fèrè ìbáadà sí jẹ̀mí ìlàyà lìláṣù òun ni ẹja fi wá òru yìí ẹ má rọ́ọ̀bù àwọn èèyàn ní owó wọn kẹ́ ẹ wọn ní òru wọn kẹ́ tó rọ́ọ̀bù wọn ní láìlátúlè kan ní orí ayé àtòrí àáfàá wa wo ìlànà àwọn ẹni ọlọ́run sálàfán wàhálàfán àwọn ẹni ọlọ́run òdodo tán ti lọ àtàwọn ẹni ọlọ́run òdodo tán bẹ láyé àáfàá láàlẹ́ rí lánàá wọn ká ẹ̀sọ́ náà àbọ̀ náà mẹ́ta ọ̀nà àkọ́kọ́ òun ni àlìmọ̀ràn fún àwọn tó jẹ́ pé àwọn ò tiẹ̀ nídìí kan máa bọ́ ọ̀tọ́jọ́ kankan òru mẹ́wàá ọ̀hún mọ́sálásí ni wọ́n wà tí wọ́n lọ ṣe etikaf tí wọ́n lọ farasin wọ́n lọ ṣe àtìpó wọ́n lọ farapamọ́ sílé ọlọ́run kìí ṣe pé wọ́n lọ máa sùn kìí ṣe pé wọ́n lọ máa jàsọ̀rọ̀ òṣèlú wọ́n lọ máa ṣe jọ́sìn ìjọsìn tó lágbára ni wọ́n lọ máa ṣe lọ́hùn lọ́sàn-án lóru ni wọ́n máa ṣe jọ́sìn àáfà ọ̀nà àkọ́kọ́ rèé ẹni tó lọ́ba ní lọ ṣe itikaf tó sì mọ̀ tó máa itikaf tí ò wéèsì ọ̀sán rẹ̀ tí ò wéèsì òru ìwọ̀n burú tó yẹ kó sùn lọ́sàn-án ó sùn alẹ́ rẹ̀ kò wéèsì ẹ̀ ó ń tètè jí lóru tó fi ń sin lọ́hùn gbogbo òru mẹ́rẹ̀ẹ̀wá yìí ló fi jí tó ṣe náà fílà tó nítumọ̀ tó ṣàdúrà tó nítumọ̀ ó ti kò gẹ́gẹ́ látúlẹ̀ kọ́ndìrì congratulations ìṣesí àkọ́kọ́ rẹ̀ tó jẹ́ pàánà bí àsàlám náà kò lè má ṣe itikaf bó ṣe wà nínú hadith ìyá àwọn ṣẹlẹ̀ káánà yà àtàkì fún àlàáṣọ́rọ̀ làwọn àkírá mi rọ̀mọ̀dán hátà àtàwà fáwù lọ́wọ́ azawajal ó ní tànàbí fi kú kò lè má ṣe é ti káfò òru mẹ́wàá yẹn ọjọ́ mẹ́wàá yẹn ó nígbà tànàbí tó kú gan fún máa takàfà àzọ̀wájú mìmbà àdìhì ìgbà tànàbí gan tó kú àwọn ìyàwó ẹ̀ tó máa ṣe é ti ká sọ̀rọ̀ mi yé àwọn fáwọn abúláì bọ́nà owó márùn náà tó gbà wá pé anna rasulullah sallam kánà yà àtàkì fòlà aṣọ́rọ̀ àwọn àkír ní rọmọdán tànàbí ò lè má ṣe é ti káfò òru mẹ́wàá tọ́ka èyí ni ká encourage àwọn mùsùlùmí kálukọ́ lọ itikaf ṣùgbọ́n àwọn conditions lè wà láti kálukọ́ gbogbo ayé ò lè wà ní itikaf tí gbogbo ìdíkà ti ẹ̀fẹ̀ wà ní itikaf gan sáà ní mọ́sálásí tó lè gba gbogbo mùsùlùmí ibùn ká ti ẹ̀wà láàánì ààrùn àwọn kan tí ó jẹ́ pé nature ètò òjẹ́ ẹ̀mú wọn àbí nature iṣẹ́ wọn kò lè gba kí wọ́n lọ itikaf ẹni tó jẹ́ pé òun ni ó tọ́jú àwọn aláàrẹ̀ ẹni tọ́já sí pé yóò tún ní àwọn nǹkan míì tó ń ṣe nírú àsìkò yẹn ó lè má láǹfààní àti lọ sí ìrìtìkáf káwá ní ìṣesí kejì ara àwọn tí ò lọ ìrìtìkáf àáfàá ní àwọn mùsùlùmí filimasajid láwọn mọ́sálásí kódà ìwọ tó ọ̀ lọ mọ́sálásí jìnnà mẹ́ta àdúgbò ṣe ìrìtìkáf ń bẹ̀ aago kan òru náà ti máa ń jí fún náà fílà ìṣesí kejì ni pé àwọn mùsùlùmí ó kóra wọn jọ láwọn mọ́sálásí wọ́n máa ṣe náà fílà fọlọ́n wọ́n wá ẹni tó bá jẹ́ àkọ́rọ́ wùhùm likitabillah ẹni tó mọ kùránì ká tó mọ tíra ọlọ́nkà dáadáa wọ́n wá tó bá ti wá yóò lídìí wọn náà rún irú bí sàábé pàtàkì méjì ubayu bonoka rọ̀bí aláàánì àti àfáàwọ̀ abdulrahman tá a ti sọ̀rọ̀ wọn kọjá tí wọ́n yàn wọ́n tá a fọwọ́ Umar ibn Khattab yàn wọ́n tí wọ́n ń kírun fáwọn sọ̀hábà á wá àwọn èèyàn tí wọ́n mọ kùránì ká ẹyọ kan méjì ní mọ́sálásí náà bá wà ládùúgbò wa mọ́sálásí rátìbí ni o mọ́sálásí jimá ni o tẹ́yìn mùsùlùmí ó tètè máa jí láwọn òru mẹ́wàá yìí tẹ́ máa ṣe náfìlà ẹ ṣe náfìlà tàwọn ọ̀ka kùnútù lẹ́yìn kùnútù ẹ máa fẹ́ tìlàwó tìlàwá ẹ máa fẹ́ sàskárù sàskárù ẹ̀ ń bá fẹ́ ṣàdúrà ó ṣàdúrà ẹ̀ ń bá sì fẹ́ tún lọ jẹun lé kọ́ lọ jẹun lé ẹ̀ ń bá sì fẹ́ sùn padà kó sùn ẹ ti ṣe kòǹgé oore báwọn. ẹ rí pé lè kọ̀la pé alága àdúró kọ̀la invitation kọ̀la envelope dání kọ̀la owó dání ẹ̀ ń wá láyé látòlẹ̀ kọ́dírì ní ọ̀nà kejì nìyẹn. ọ̀nà kẹta filiwusar nínú àwọn fámìlì kálukú ẹ̀ lílọ itikaf bàbá ìwọ náà mọ kùránì ká wọn bá àwọn ọmọ rẹ tán lọ lé kí ó náà wà kódà ẹ̀rẹ́ tó wá Kùránì orí kò sí tó burú ẹgbẹ́ Kùránì dání kò sí tó burú ń bẹ̀ só ti yé bá ní ìsìn ẹ̀wá ẹ̀yin náà ẹ̀ jíra yín náà fámìlì ẹ̀tún ṣe náà fìlà kẹfà náà fìlà gùn wọn bá ìṣesí kẹta nù ìyẹn náà ò tún rọrùn individual ẹ jí bàbá ìwọ jí yàrá rẹ máa ṣe náà fìlà jíyàwó rẹ kọ́ máa ṣe náà fìlà yàwó rẹ yàrá rẹ àwọn ọmọ káwọn náà máa ṣe náà fìlà tàbí bẹ́ẹ̀ kọ́ gbogbo yín ẹ yín lọ mọ́sálásí àdúgbò ẹ̀yin náà lọ ìwọ̀n ẹ̀rí pé ogun tá à ń sọ yìí ìbáàdà la lọ ṣe máa ń kọ́ mọ̀ láyé látàlọ́kọ́dé ní tí wọ́n fẹ́ kẹ́ ẹ ṣe ẹ ti ṣe báwọn. ṣùgbọ́n bídáwù láyé látàlọ́kọ́dé àwọn àdádálẹ̀ táwọn èèyàn wá ti bọ̀ náà ló ti wá ń bì inna lillahi wa inna ilayhi raji'un. kìí ṣe pọ́rọ̀ afẹ́ dí ìjẹ́ ẹ̀mọ́ àáfàá kan là ń sọ yìí à ń sọ ọ̀rọ̀ bá a ṣe soríire láyé àtọ̀run ṣé tẹ́ ẹ bá gba gbogbo owó lọ́wọ́ àwọn èèyàn tẹ́yìn àáfàá di trilọ́níà tẹ́ ẹ di bàbá ńlá olówó gbogbo àwọn tẹ́ ẹ wéèsì òru wọn ṣé wọn ò jẹ lọ́wọ́ àjọ ọlọ́run ẹ wéèsì òru wọn ẹ gba owó wọn ẹ jẹ wọn ó sì kòǹgẹ́ lẹ́látùlẹ̀ kọ́dírì lẹ́látùlẹ̀ kọ́dírì ọkọ̀ sínú pé ká máa lu bàndírì láwọn tí ń ṣẹlẹ̀ náà lu wa wọn ò tó kéde lórí rédíò wọn ò gbé sórí Facebook wọn ò lo social media lẹ́látùlẹ̀ kọ́dírì ṣé òrọ̀ sí ìdánwò mọ́jà mọ́ṣe mọ́jà máa ṣerú ọlọ́run ṣàánú mi o làìlátò lè kọ́ dírí àlámà àlìmọ̀tọ́mútọ́mù àlìmọ̀mọ́tà súwìtì kálukọ́ wà lẹ̀ postac yóò ṣe ààrẹ kí làìlátò lè kọ́ dírí àwọn Ramadan twenty one kódà nínú ntọ́sẹlẹ̀ wàláì ládùúgbò tèmi ń gbé ọ̀sẹlẹ̀ ọdún yẹn Ramadan ọjẹ́ twenty nine wọ́n ti wá rọ́ṣù lálẹ́ torí pé àwọn tó ṣe làìlátò kọ́ dírí yẹn gbogbo àwọn twenty one to twenty kìíní kan wọ́n ti nínú àwọn èèyàn àwọn táwọn náà ti mú àáfàá yẹn mú alẹ́ twenty nine mọ̀júmọ́ thirty nígbà tá a ti wà náà ṣàwálù <laughs> wọ́n ṣe láìláàtú lè kọ́dírí lọ́wọ́ mọ́ kẹ̀rẹ́rìn ni pé inna lillahi wa inna ilaihi o kò sí tó burú ẹ káwọn èèyàn ó ṣe dáadáa sẹ́yìn tẹ́ ẹ já àfa tẹ́ ẹ bá ní bùkátà lọ́wọ́ àwọn èèyàn ẹ tọrọ owó lọ́wọ́ wọn ẹnìkan fún yín lówó èyí ò sí nǹkan kan ṣùgbọ́n ẹ má wéèsì oore mọ́ wọn lọ́wọ́ oore lẹ́ ń wéèsì yìí ẹ wà lẹ́ẹ̀fẹ́sẹ̀ látòlè kọ́dírí ẹ tẹ pósítà ẹ̀yàn lẹ́tọ́rà èmi ò sí alhamdulilayi èyí ò lè pè mí bí mo ṣe nífẹ̀ẹ́ kí n máa sọ̀rọ̀ ọlọ́run tó ó ò lè pè mí láyé kò ní wá ṣe lẹ́jọ́ nílẹ̀ láti lè kọ́ dírì mi ò ní wá n ò tiẹ̀ pè mí rí alhamdulilayi kálukú náà máa wọ́n sàn máa pè tọ́ ọ bá pè mí mi ò ní wá torí kèé sásìkò lẹ́tọ̀ nìyẹn àsìkò bá dà ni kódà rédíò station kan ti pè mí rí pé àwọn fẹ́ kí n wá sódà èmi ì wá àsìkò bá dà ni ẹ má pè mí lóru question wọ́n máa fóònù yín máa dáhùn ẹ fóònù yín lèmi ò fi rore wájú ọlọ́run ẹ̀rẹ̀ kìíní káwọn èèyàn fẹ́ gbọ́ yín ẹ dí ohun mi ohun yín mú. jama ìbáadà ni ẹ fi ṣe ẹ tánú ọlọ́run ni o kìí sásìkò phone call o kìí sásìkò chatting o kìí sásìkò ẹni tí ó ka Kùránì ìbẹ̀rẹ̀ ẹni tí ó ṣe mọ́díù ẹni tí ó lu bàndìrì ẹni tí ó sàṣì kiri kìí sásìkò yẹn ìsìkò báadà ni mọ́ ń kọ́ mọ̀ láìlátàlẹ́kọ̀dẹ̀ so ti yé so tẹ bá rò pé ẹyin torí àwọn ẹ̀yà títọ́ lọ́rùn irọ́ lọ́rùn ni ẹ ọ̀gánáìsì tàájúdù tó gùn fún wọn tàájúdù wa ẹ má fìyà látòlè kọ́ dídẹ́ pé tàájúdù tó bá ti wá ṣe tàájúdù one to three so ti yé bá ní ìsìn ẹ wá rò pé kẹ́ẹ̀tì kan ti lè sàgẹ́rẹ́ ká máa ṣe aṣágàfù lálẹ́lálẹ́ kankan ẹ jẹ́ wọn kálukú sì máa lọ ilé ẹ sì tún sọ́dọ̀ ẹ gbowó lọ́wọ́ wọn Sunday pàṣẹ súná ọmọ ẹ gbowó bẹ́ẹ̀ yàn kú ẹ gbowó gbogbo nǹkan lẹ fẹ́ sọ́dọ̀ owó ẹ̀sìn ni ẹ jáwọ́ èèyàn ó sorí lọ́dọ̀ Ọlọ́run fa kọ́mọ̀ jẹ́ pé wọn ò ní jẹ́yìn náà lọ o ẹ̀yin ó ti gbàgbé gbogbo tẹ́ ẹ gbà lọ́wọ́ wọn láyé àwọn ò sì ní jẹ́ ẹ lọ pé àáfà ẹ̀yin lẹ bá ẹ̀sìn wa jẹ́ jàmọ́ ẹ̀já bẹ̀rù ọlọ́run ẹ̀yin mùsùlùmí náà ẹ̀ lajú yín láìlátù lè kọ́ dídò níbi kan máa invite ẹ kí ẹ̀ ń bá jẹ́ pé tówó ẹ̀rọ fẹ́ gbà tó bá ti invite rẹ Islam ọ̀tako ká láàánú ó gbà pé tó àáfà yìí nídìí owó ti ń bẹ lọ́wọ́ mi nu ọlágbára kó fún ní one thousand ọlágbára kó fún ní five thousand òru tiẹ̀ lọ́ọ́ fi ṣe náà fìlà ni lọ́ọ́ fi ṣe yìí ti káàfù wá mọ́sálásí tán ti máa fa náfìlà àgùn tí wọ́n farabalẹ̀ lọ sí náfìlà mọ́ lọ bìkan tí ó ti máa ní ẹnìkan alága àdúró ẹnìkan alága àbẹ̀rẹ̀ ẹni tí ó ti lẹ́kṣọ̀ òrùlẹ̀ látúlẹ̀ kọ́ gbogbo eléyìí ò sí lẹ́sọ̀ látúlẹ̀ kọ́ dírí o ọlọ́run jẹ́ aṣọ rere ẹjẹ́ ara dálẹ̀ látúlẹ̀ kọ́ dírí ká dàdú omi bẹ̀rùn torí pé àwọn ọ̀rọ̀ tó ń pọ̀ tọ́já sí wípé ó yẹ ká sọ ẹ wá jábọ́ sórí alẹ́ ìtìkáf nínú ìtìkáàfù tá à ń ṣàlàyé rẹ̀ lọ yìí àáfàá ní rí ìtìkáàfù òun náà ni àlè ìkọ́mọ̀ sótìyébà ní ìsìn ìfìlì masjid ao mùláàzà mọ́tòlì masjid wàlè ìkọ́mọ̀tò fi lélẹ̀ ìbáàdà kéèyàn ò dún ní mọ́mọ́sálásí kó dúró sínú ilé ọlọ́run fún pọ́fẹ́ ṣèjọsìn ni o òun ni ti ń jẹ́bẹ̀ o àáfàá ní ta àsìgbàlérò bíi ti ìtìkáàfù eléyìí òun ni ká dún ní mọ́mọ́sálásí ní àwọn ọjọ́ mẹ́wàá àtòru mẹ́wàá tó nínú rọ̀mọ̀dọ́ lẹ́ni tá a fi ń wá ìyọ́nú ọlọ́run lẹ́ni tá a fẹ́ lọ fi súnmọ́ ọlọ́run sí i lẹ́ni tá a tún fi ń wò pé ọlọ́run jà ṣe kò ń gẹ́ òru Lailatul Qadr àáfàá ní èyí tó rinlẹ̀ jù òun ni pé ọjọ́ mẹ́wàá tó kàn ní o torí àwọn àdìsí tí mo ti sọ lẹ́ẹ̀kan àdìsí yàwá aisha bẹ́ẹ̀bẹ́ àdìsí Abu Sa'id al-Khudri bẹ́ẹ̀bẹ́ pé anabi kánà yà àtàkìfẹ́ làásù al-awakhir min Ramadan hatta tawaffahu Allah azza wa jal anabi ò lè má ṣe itikaf tó fi kú ní ayé ọjọ́ mẹ́wàá sí ni so àwọn àdìsí pọ̀ lórí eléyàn pànàbí máa ń ṣe itikaf kódà ọdún tànàbí kú wọ́n ní twenty days tànàbí fi wà ní mọ́sálásí so ti yé báwọn àǹfààní itikaf èyí tó rinlẹ̀ jù lọ́dọ̀ wa tá a fi ń sin lọ́hùn òun ni pé gbogbo mọ́sálásí jímọ̀ àlèṣe yìí ti kà fún bẹ́ẹ̀ tó ráàrí nínú àwọn àáfàá tán ni pé mọ́sálásí kàábà ní Mákà mọ́sálásí ànàbí ní Mádínà àti mọ́sálásí akósọ́ nìkan òun la ti lè ṣe yìí ti kà ara àwọn tó sọ lẹ́nu àwọn sálàf kìí ṣe tó tuntun lọ́dọ̀ wa kódà ara àwọn tán ni pé mọ́sálásí méjì péré jàmọ́ ẹ̀ gbọ́ dáadáa o aláàárá àwọn tán sọ wípé mọ́sálásí mọ́kà àti mọ́sálásí kíni o mọ́sálásí mọ̀dínà nìkan òun ni a rí wọn nínú àwọn sálàf ẹ̀rí tó sọ̀rọ̀ àti ìgbélá àti káfà ilá fílẹ̀ mọ̀sájìrì sálàfà fànàbí ni kò sí èyí káfù àfi mọ́sálásí mẹ́ta àwọn àáfà alálàyé tó pọ̀ lórí eléyìí jẹ̀mọ́ tó rà á tó ìtọ́jú pé mọ́sálásí mẹ́ta yìí ni a jẹ́ pé ìbáadà ìtìkáfù ó jẹ́ pé bí ìbáadà ájì tá a lè ṣe àfikọ́jẹ́ mọ́ka so ti yé bá ní ìsìn àwọn àáfàá fún àdìsí yìí lálàyé ọ̀n bẹ́ẹ̀ nú àwọn àáfàá takọ́sọpá àdìsí yìí gan àdìsí tó lẹ́ni tí ọba wa lẹ gan yóò jẹ mọ́ òkú sàbẹ àáfàá wa òdáyéfà wọn lòun ló sọ àwọn míì tó alókè ọ̀dọ̀ ànábì ló ti gbọ́ yé wọ́n tún wá fún lálàyé pé àti láti káfà kámílà wọ́n ní láàkámílà ni pé ìtì káfù ti láàdáre ó pè pérépéré kò sí àlè sẹ́ńbì kankan ju mọ́sálásí mẹ́ta lọ tá a bá fọ abáyọ̀ èyí ò ní wàhálà kankan nú torí pé náfìlà tá a bá ṣe gan tí èsè yìí ti káàfù gan láwọn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta yìí àdìsí fẹ́ẹ̀ kan bẹ pé lóore ju mọ́sálásí mi lọ so ìbáadà tá a bá ṣe ń bẹ̀ náà lóore ju ìbáadà mi lọ èyí ti káàfù kèé ṣe ìbáadà mọ́sálásí mẹ́ta ló fi jẹ́ pé ibi tí ìyàwó Aisha dúró sí tán jẹ́ ìyàwó ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ibi táwọn ni pé fi masjidin jami'in gbogbo mọ́sálásí ìyẹn ló fi wá lọ́kàn balẹ̀ ní eighty káàfù ṣe ní já sí pé ẹni tó bá rówó gun bàálù nìkan ni wọ́n máa ṣe àbáwọn tó bá wà ní inú ìlú yẹn àjọ wọn lálátò lè kọ́dírì ni gbogbo ayé ò sì lè láǹfààní kan lọ sí láwọn mọ́sálásí mẹ́ta yẹn a lè sí láwọn mọ́sálásí jímọ̀ kódà wọn bẹ nínú àwọn àyímọ̀ nínú àwọn sálàf tí wọ́n ní pé tó bá já sí pé ọjọ́ tá a fẹ́ lò torí pé dandan kọ́ ni kọ́ jẹ́ ìtìkáàfù jọ mẹ́wàá èèyàn lè ṣe ìtìkáàfù jọ mẹ́sàn-án jọ mẹ́jọ jọ méje mẹ́fà márùn-ún kódà ẹ̀ ṣe ìtì káàfù ọ̀sán kan òru kan àbí ìtì káàfù ọ̀sán kan lásán àbí ìtì káàfù òru kan nínú ọ̀rọ̀ táwọn onímọ̀ sọ wọ́n ní tọ́ba jásí pọ́jọ́ tá a fẹ́ fi ṣe ìtì káàfù gan kò sọ́jọ́ jímọ̀ ń bẹ̀ wọ́n là lè ṣe ní mọ́sálásí táàtì máa ráyè kí wákàtí ọlọ́run lọ́bọ onímọ̀ jù àwọn àáfàá lóbìnrin náà lè ṣe ìtì ti àwọn àáfàá ṣàlàyé abá ti mọ́jẹ̀mú kí làwọn mọ́jẹ̀mú yẹn alákọ̀ọ́kọ́ ni pé kọjá kóbìnrin yẹn wà nínú ìmọ̀ra ọ wà nínú ìmọ̀ra yóò jẹ́ bí omi tí ò ní jẹ́ pé ó ń ṣe nífàásì lọ́wọ́ àbò ń ṣe háídọ̀ lọ́wọ́ bákan náà yóò já sí pé ìtì káàfù yẹn bí idni zaujia ọkọ rẹ̀ yọ̀ǹda fún tó bá jẹ́ ọmọ obìnrin tí ìlọlé ọkọ bàbá rẹ̀ yọ̀ǹda fún bákan náà ìtì káàfù rẹ̀ ò ní dàdánwò lẹ̀ ń bọ̀ àìtí káàfù ní à ń tọ́jú tọ́tẹ̀ lọ́hùn sọ ṣómiyọ̀ kí ló kọ rẹ̀ ìhòhò kò ní wọṣọ tí ọmọ fi òwò lẹ̀ kò ní jáde ibi tó ti ń ṣe ìtì káàfù gan kọ̀ fọkàn balẹ̀ kọ́lọ́mọ́jà rí pé wọ́n wá rèpù èèyàn lóru so yóò jẹ́ pé ààyè obìnrin wà lọ́tọ̀ tí ò ní sí fitina so tá a bá rí pé fitina màmúnà pé mọ́sálásí tí wọ́n ti ṣe ọkọ̀ sádàwó mi obìnrin náà lè ṣe nínú ọ̀rọ̀ àwọn àáfàá tó rinlẹ̀ jù àáfàá láwọn tó wá rọ̀ mọ́ àti zakatul fitr òun láàfi parí episode twelve abẹ́lọ́n ọlọ́run jẹ́ àsórí rẹ̀ ayé àtijọ́ ọ̀gbìn alkiyama subhanaka allahumma bihamdik Ashadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk